ẹjọ́ máa bá wa ṣí ẹ àwọn sójà ti attack wa àwọn sójà ẹjọ́ ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ ilé Chief Sunday Igboho àwọn sójà ti surround gbogbo ilé wọn yìnbọn gidi ni báyìí ẹjọ́ bá wa ṣí ẹ bá wa pass information yẹn fún gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹjọ́ ẹjọ́ mi ò lè bọ́ta gan inú ilé ni mo ṣàwà báyìí please help me to share share we are under attack now please let all the warrior be informed please please help us to notify everybody please call everybody to be at alert we are under attack now in Chief Sunday Igboho house ẹjọ àti we are under attack already with Nigerian military confam lele ẹjọ àwọn sójà ní Nigeria sójà ìbọn wọn lẹ ń gbọ́ yẹn wọ́n yìnbọn gidi ní confam ẹ bá wa share ẹ máa bá wa pass information yẹn kí everybody wà alert àwọn warrior kí gbogbo wọn wà alert àwọn tó bá lè máa move bọ̀ bá anywhere tó bá wà confam gidi ni o ìbọn lẹ́ ń gbọ́ tó ń yìn gidi yẹn àwọn Nigeria soldier lélẹ́yìí please help me to share Chief Sunday Igboho house ilé olóyè Igboho ṣẹ́ ń gbọ́ ẹ̀ ń gbúrò bọn ẹjọ́ ẹ máa bá mi share ẹjọ́ ẹjọ́ ẹ bá mi share ẹ bá mi pariwo fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn Nigeria Ministry. wọ́n ti wá àtàkì wá ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ this to two ẹjọ́ torí ọlọ́run wọ́n ti yìnbọn more than ten minutes ó yẹ kí n ti gbé sí live látẹ̀kùn but I want to confirm láti mọ̀ bóyá òótọ́ ni kí n tó wá sí live kí n má bàa fún yín ní wrong information àwọn Nigerian soja ni wọ́n kún táǹsì wọ́n surround wa ni ẹjọ́ torí Ọlọ́run wọ́n dẹ̀ yìnbọn gidi kì í ṣe ṣeré ẹ bá mi máa ṣí ẹ̀ ẹjọ́ ẹ bá mi máa ṣí ẹ̀ ẹ bá mi ṣí ẹ̀ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nílé lóko gbogbo èèyàn àwọn tẹ bá lè jí ẹ jí wọn ẹ bá mi ṣí ẹ̀ confam mo sọ fún yín ẹjọ́ ẹjọ́ àtọ́jú oorun lèmi náà ti gbúròó bọ́ lọ́ọ́ ti bẹ̀rẹ̀ sí ní pé everybody lórí phone pé kí everybody wà talat ìgbà tí mo dẹ̀ máa confam sí àwọn làwọn sójà ni mi lè bọ́ síta o but confam lélẹ̀ everybody ìbọn lọ́yìn gidi yẹn kì í ṣe kékeré ó surround wa ni so ẹ bá wa ṣí ẹ̀ Nigerian sójà ni o àwọn ìjọba location nine ni tó bá jí kúkú máa dàrú látòru yìí kó dàrú tó bá dẹ̀ máa níyànjú kó níyànjú ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn mi ò lè bọ́ síta obìnrin ni mí ẹ̀ wọ́n ní kí n má bọ́ síta but kí n gbé lọ sí life kí n jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ pa bàbá ti confam fún mi sí pé àwọn sójà ni so ẹ jọ mi ò mọ bó ṣe pọ̀ tó o but wọ́n lọ ti surround wa pé àwọn sójà ni confam mọ́ fún yín ẹ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa jí gbogbo àwọn èèyàn kí wọ́n mọ̀. Hmm ṣe ti rí nàìjíríà ẹjọ bá wa ṣí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa ṣí ẹ mi ní kọ́ọ̀tì broadcasting yóò dìgbà tí n bá tó get to the root wọ́n ní kí n má bọ́ta but kí n gbé lọ sí live kí n jẹ́ káwọn ọmọ yorùbá kí wọ́n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí n ṣe ṣeré ṣeré o gbogbo létí bọ́ta wọ́n ti fèsì wọn ò bọ̀tí mi mọ iye àwọn sójà tó jẹ́ o mi mọ bọ́ ṣe pọ̀ tó o àmọ́ wọ́n sọ fún mi wípé àwọn sójà ni wọ́n dẹ̀ ti surround wa so wọ́n dẹ̀ wọ́n release gidi ni tí ò ń ṣe ṣeréṣeré ẹjọ́ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ ṣí ẹ ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pa àti wà under attack nílé Chief Sunday Igboho mi mọ bọ́ ṣe pọ̀ tó o mi mọ bọ́ ṣe pọ̀ tó mò ń là fún yín o mi mọ báwọn sójà yẹn ṣe pọ̀ tó o ṣe ń gbúrò gan wọ́n yin gidi ni ṣe ń gbọ́ gidi ni gidi ni ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ẹ gbé lọ YouTube ẹ gbé lọ everywhere kí gbogbo èèyàn tètè mọ̀ àwọn tó sùn kọ́ jí ẹjọ́ ẹ máa bá wa ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ àti wà under attack nílé Chief Sunday Igboho wọn ò ráyè wọlé o but àwọn warrior náà ti lọ fèsì wọn ta ìró ìbọn wọn lẹ ń gbọ́ à ah, à ah. ẹjọ ẹjọ ẹjọ ó bẹ́tà àwọn warrior tó bá wà tó sì ẹjọ ẹjẹ kó wá fèsì wọn níta ìta lọ wà àwọn tó dé bá dẹ̀ ń bọ̀ kọ́mọ bọ́ ṣe máa rìn according to nǹkan tó sọ fún mi sìn wọ́n ní wọ́n surround wa bínú jàre ta ló ń pè mí why calling me ẹ pè sórí fífi whatsapp ẹ má pè sórí messenger òun ni mò ń lò. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ bá wa ké sí gbogbo àwọn wọ́ríọ̀ wa ó ń pọ̀ kíní tí mo ìgbú ọ̀bọ tí mo gbọ́ ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ i know no problem but we ni a gbọ́dọ̀ mú wọn ni wọn gbọ́dọ̀ escape gbogbo wọn tó bá wá òkú lẹ́lẹ́jà ń tà èmi mọ̀ pé kò sí ohun tó máa ṣẹlẹ̀ but wọn gbọ́dọ̀ sá lọ that is my home. ṣé ń gbúrò ṣé ń gbúrò hey ẹ̀mí mímọ́ èmi ti paná rúùmù mi o. ẹjọ́ ẹ bá wa ṣe ẹ ṣe ẹ jésù ẹjọ́ náà ẹ bá wa ké sáwọn èèyàn kọ́ máa sọ̀pọ̀tì o ẹjọ́ o ẹjọ́ o ẹjọ́ o ló jókòó. má pè sórí messenger ó ń disturb fóònù tí mo fi ń broadcast ẹ jọ̀ọ́ please help me to share it uh, please we just need to inform people i know nothing is going to happen mo mọ̀ pé nothing is going to happen but people have to know what is happening now this is to two ṣé ń ẹjọ ẹ bá mi ṣí ẹ mo fi mo fi títóbi ìyọ́nú ọlọ́run ọba bẹ̀yìn ẹ bá wa ṣí ẹ ètò yìí ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé chief sunday gbòho báyìí báyìí báyìí báyìí àti wà under attack pẹ̀lú àwọn nigerian Ministry. ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run ah ẹjọ kí ni yóò ṣe ṣeré ṣeré ẹjọ torí Ọlọ́run ẹjọ ẹ bá wa ké sí gbogbo àwọn warrior please a nídìí gbogbo wọn bíbá ẹjọ ẹjọ èmi mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bíbá yín sìn please. I've done that o oh, I've done that ẹ wo nǹkan tí mo ṣe gan nìyẹn that's why tí mo fi switch off iná. ẹ jọ̀ọ́ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ ẹ mo ti láì flat ó kọjá bẹ́ẹ̀ on fire nù lé gidi gan ni ẹ jọ̀ọ́ ẹ ẹ jọ ẹ jọ ó kọjá ṣeréṣeré please. ẹ jọ ẹ jọ ẹ bá wa ṣí ẹ bá wa ké sí gbogbo àwọn ọmọ Yorùbá ẹ bá wa jí gbogbo wọn ó ti ṣẹlẹ̀ báyìí eléyìí ò ń ṣe bíi tìjọ sí ẹjọ́ kọfáàmù wọn lélẹ̀ àwọn Nigerian military ni ó kọjá bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣe wọn tó fi ń yìnbọn yẹn sínú compound gbogbo àwọn warrior yẹn ti bọ́ta wọ́n ti fèsì wọn in fact mi lè ṣàlàyé bíbọn yẹn ṣe ń wọlé fún yín mi lè mi àná nà nà nà ilé ìpọ̀ púpọ̀ púpọ̀ ẹ jọ ẹ bá wa ṣí ẹ̀ a ti wà under attack báyìí àwọn tó bá wà nítòsí káwọn náà lè wá support please ẹ jọ. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ó kọjá ṣeréṣeré please. ẹ bá mi máa ṣí ẹ ẹ bá mi máa ṣí ẹ mi ò lè tán nu rúùmù mi mọ́ mo ní láti pa iná ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa máa ṣí ẹ ẹ bá wa ké sí gbogbo ọmọ káàárọ̀ òjíire ilé Chief Sunday Igboho wà under attack báyìí i have done that Uncle Lola i have done that kódà ẹ wò kò ṣe é fẹnu sọ but i have done that ẹ jọ̀ọ́ ẹ ah ah ẹ̀yin èèyàn ẹ má má wòran ẹ̀yin abiyamọ ẹ má má sùn ẹ má má sùn ẹ jọ̀ọ́ ẹ má sùn yes is at home ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ bá wa ké sí gbogbo àwọn warrior kí gbogbo wọn máa bọ̀ kọ́ wá support so that àwọn á lè capture àwọn tó ń bọ̀ láti ìta wọ́n á lè mú wọn láti ẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ fún gbogbo àwọn ọ̀nà warrior Yorùbá nation yes ẹ jẹ́ kó mọ̀ pé yes àwa gan wà lákọ̀ọ́ thank god we pay everybody soon. even me myself me. tí ìsùn mo kàn lie down we bẹ́ẹ̀dì Dini. ni mo ṣáà ń gbúrò bọ yẹn òun lẹ ń gbọ́ yẹn ẹ jọ àwọn warrior wa náà ti ń gbìyànjú but notwithstanding náà ọ̀yẹn gbọ́dọ̀ wá support wọn gbogbo ẹ̀yin warrior ọmọ ọkọ ilẹ̀ káàárọ̀ òjíire tí ẹ kí ń ṣọmọ àlè ẹ jọ ẹ bá support ẹ̀yin tẹ bá wà nítòsí àmọ́ pé ó ti bọ́ sọ́wọ́ this two o'clock now ó ti dé láti nǹkan bíi eh, láti ten to two ni wọ́n ti ń yìnbọn yẹn ni wọ́n ti dé tó ti ń gbá gate gbá gate kó tó di pé bẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí ní release ẹ jẹ́ bá mi máa ṣí ẹ ẹ bá mi máa ṣí ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ fún yín pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí ó ti kọjá ṣeréṣeré Nigerian government wọn ò bá wa mú ní ṣeréṣeré ẹ̀yin tẹ́lẹ̀ ń sanwó Nigeria you see na life eh? ṣé bó ṣe fẹ́ wù wá ń ran ni kí wọ́n pa gbogbo wa tán àgbọ́dọ̀ sọ̀rọ̀ àgbọ́dọ̀ sọ anything ẹ̀tọ́ wa là ń jà fún àbá wọn fa wàhálà àpá innocent soul àwọn tó wá ń pa innocent soul tó ń gbégbé ayé àlàáfíà ṣéyẹn ló dá ṣéyìn náà ti ráyé sìn kì ṣe nǹkan kékeré o kì í ṣe nǹkan kékeré wọ́n surround wa gidi ni Nigeria ministry. tó bá yẹ wá ní they are not Nigeria lawyer uh, army is a lie ẹjọ́ <sighs> ẹ máa bá mi ṣí ẹ mi ní kọ́ọ̀tì ẹ o mi ní kọ́ọ̀tì ẹ. <sighs> ẹ jọ̀ọ́ ẹ máa bá mi ṣí ẹ máa bá mi ṣí ẹ ẹ máa bá mi ṣí ẹ ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ bá mi ṣí ẹ ẹ bá wa ké sí gbogbo ọmọ Yorùbá gbogbo ẹ̀ kúkú I should speak English okay we are under attack in Chief, uh, Chief Sunday Igboho's house here in Ibadan Nigeria military they surround us they were shooting everybody shooting everywhere now so we are under attack by the federal government ẹ̀yin tẹ́ wá speak English ẹ̀yin abiyamọ tí ẹ̀yin ṣe abiyagbá we need your prayer now.